ẹ kalẹ̀ eléyìí late night ni ẹ mo kàn ní couple of advice fún àwọn ọmọ Yorùbá lórí oncoming election tó ń bọ̀ lẹ́kọ̀ọ́ àwa ò ní jẹ́ kí ojú tì wá àdẹ̀ nígbà kojú ti ọmọ Yorùbá kankan ẹ mo mọ̀ pé àwọn kan máa wà tán máa against nǹkan tí mò ń sọ yìí bọ̀ tán bá ronú jinlẹ̀ dáadáa wọ́n á mọ̀ pọ́rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tí ó lè ẹ̀pù gbogbo ọmọ Yorùbá ni àwọn àgbàlagbà ní tójú tìyẹ ni àparò fi ríran tójú tá a fi ríran yẹn òun ló jẹ́ kí àwọn aláwùsá kan gba gbogbo Èkó mọ́ wa lọ́wọ́ ẹjọ́ tó lọ lọ́hùn ẹ wá wo second one tó ń bọ̀ yìí òun ló máa worst jù àmọ́ Ibo àwọn náà ti nínú plan yẹn ó ṣe jẹ́ pé àwa ọmọ yorùbá ni gbogbo wọn gang up láti gba ìlú bàbá tiwa lọ́wọ́ wa hmm. mo rọ gbogbo ẹ̀yin youth yorùbá mo rọ yín kẹ́ dìde kẹ́ má jẹ́ kó tó gba èkó bí wọ́n ṣe gba kwara mọ́ wa lọ́wọ́ gbogbo ẹni tó bá lọ́pọlọ nínú yín ẹ ṣe àkíní kó kan ọmọ yín ọmọ yín tó bá ti pé eighteen years ẹ jẹ́ kán dìde ṣẹ́rí gbogbo ilé ìtawà tèmi ń ṣe yìí kì í ṣe ọ̀rọ̀ Tinubu o kò dẹ̀ ń ṣe ọ̀rọ̀ Sanwó-Olú o but ẹ má jẹ́ kí wọ́n gba Èkó mọ́ wa lọ́wọ́ hmm. ẹ má jẹ́ kán gba Èkó wọ́n ti gba Èkó already by buying all our property nítorí pé àwọn ọmọ Yorùbá a ti sùn hmm. a ti sùn gan-an a ti sùn ẹ jẹ́ kí n plé nǹkan kékeré kan fún yín kí wàá fi ọ̀rọ̀ ẹ parí ọ̀rọ̀ yìí. ẹ̀yin ń sọ ó dáa ẹ jẹ́ ká fi bí wò ní Agége lénìí haúsá fúlàní ti gba Agége mọ́ọ̀mù Èkó lọ́wọ́ wọ́n ti ra gbogbo lẹ́bẹ̀ tán wọ́n á tún náà tó ní òkú kó wá wó òkú yẹ àbókù bàbẹ́ tó sin sílé láti Ìkẹjà under bridge down to Agége go to Pen Cinema wá sí ọgbà haúsá fúlàní ti ra gbogbo ibẹ̀ yẹn tí wọ́n tún ilé yẹn kọ́ ẹ jẹ́ ká padà lọ sí Lagos Island ọmọ Yíbò ti gba gbogbo ibẹ̀ tán tí wọ́n ń renovate ilé tán sọ pé developer developer developer Yíbò ti ra ṣọ́ọ̀bù three hundred and fifty thousand ti di one point five million tí wọ́n ń gbélẹ̀ ní ṣọ́ọ̀bù ọmọ Yíbò adẹ́tùn gba ṣọ́ọ̀bù mẹ́rin lọ́wọ́ ara wọn wọ́n á jọjà síbẹ̀ wọ́n ní sí for one year six months wọ́n ní sí ọjà tó wà ń ẹ jẹ́ ká lọ sálábà Sùúrùlérè ojú ẹlẹ́gbà àwọn eré àbáyìn lẹ́kọ̀ọ́ Ìkòròdú ńkọ́ ọmọ Yíbò ti ra ilẹ̀ gbogbo Ìkòròdú tán ilẹ̀ Ìkòròdú ti di six million naira hmm. ilẹ̀ three fifty Festac ńkọ́ ìjẹ́ òdòdó ìjẹ́gun ńkọ́ gbogbo eré àbẹ̀yẹn ni ọmọ Yíbò ti lọ àtàwùsá ẹ jẹ́ ká wá sílẹ̀ Ọ̀ṣun state náà haúsá fúlàní ti ra ibìkan tó ń pè ní Ifẹ̀ lódùn láàrin Iléṣà sí Ifẹ̀ ọba Iléṣà àti ọba Ifẹ̀ ló ta ibẹ̀ yẹn fún àwọn fúlàní nígbà tí wọ́n sá kúrò nílùú wọn ibi tí wọ́n náà fi ralẹ̀ ń bẹ̀ yẹn ó máa tó community kan tó bá yá ń sìn àwọn náà fẹ́ máa jà pé wọ́n fẹ́ di chairman wọ́n fẹ́ máa ní house representative nílùú yẹn ṣètì níbi tí yóò bá gòdè níbi tí wọ́n táwa dé èmi ti sọ tèmi o. bọ́dà mi bẹ́ẹ̀ sọ tí yẹn náà lèmi náà sọ tèmi ṣé wàá rí gbogbo ẹ̀yin bọ́dà mi gbogbo ẹ̀yin artist tẹ̀ ń jà àsìkò ìjà kọ́ lélẹ́yìí tẹ̀ ń takora yín o oníkálukú ń jà fún páwá àti tiẹ̀ ni bọ́sẹ̀ rí àsìkò tá a wà yìí ẹ lọ dìbò fún ọmọ Yorùbá tí ẹ bá jẹ́ kí àwọn ará bí èmi ń jà fúnlẹ̀ bàbá mi ni o mo mọ̀ pé àwọn ọlọ́pọlọ kúkúrú kan àwọn tó rí wọn ò pé kan wọn ní alábọ̀dé ni mí tẹ bá pè mí lálábọ̀dé ó pè mí bọ́ mo ní ní ọkàn mi wípé ẹnì kọ̀ọ̀kan ò fún mi ní one naira láfi sọ̀rọ̀ yìí mo jókòó mo ronú orí mi sí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ni mo ro ọpọlọ mi pé ṣé bóyá kó máa lọ rèé bírèènì tó ń lò fún wa títí tí tó fi gba Kwara bírèènì tí àwọn Haúsá lò títí tí tó fi gba gbogbo Èkó àwọn Ìgbò náà tó wá fẹ́ gba Èkó níbo lẹ́yìn ọmọ Yorùbá fẹ́ lọ ẹ̀yin youth ẹ wake up ẹ̀yin nìyẹn ẹ máa jẹ́ o tó bá wù kẹ́ ní nonsense ni Almaroof ń sọ ẹ̀yin youth ẹ̀yin nìyẹn ẹ máa jẹ́ o tẹ́ ẹ bá jẹ́ káwọn ibo tó gba èkó ibo ti win ní presidential election ní Lagos káàtẹ sọ pé wọn ò win ní ìbò àmọ́ ìbò tó ń win ní presidential election yẹn ó ní agbára gan ó ní agbára láti fún ibo kó win ní èkó ó yẹ kẹtìmọ̀ mo ti sọ fún yín pé àwọn pípò yìí pláàni wọn ó ju ti ẹ̀yìn lọ gbogbo kínní wọn ti ní plan sílẹ̀ si gbogbo tiwa ò ju pé ká máa lọ forí fọ́gò lọ ká máa bọ́ síta ká máa ṣìwà bí àwọn ẹ má jẹ́ kí n lọ bẹ́ẹ̀ bọ́ máa advice fún gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá tẹ́ ẹ wà lẹ́kọ̀ọ́ pátápátá tẹ́ ẹ bá gbọ́ kínní ẹ má jẹ́ kí ibo gbé kó lọ́wọ́ yín o tí gọ́fìnà bá fi lè bọ́ sọ́wọ́ ibo ẹ ti jẹ́ tán nìyẹn o ire o.